mo rántí àtúbọ̀tán ọ̀pọ̀ ńlá kò lè rìn wọ́n ń sáré àti rìn o ọ̀pọ̀ ń gbé kò lè sọ wọ́n ń sáré àti dókè. I've come to make my confession in this world so many many confusion that is why I listen to many many correction. What goes around comes back around. That is why I don't relent. The devil you know can be an angel. That is why you have to take it. Mua, mua, mua. I want to make a confession, Pastor Bamishi. Ọlọ́run nìkan ló lè bá mi ṣe. Mo fẹ́ Go ahead. May God be in your mouth and your talking. Gbogbo ọjọ́ ayé mi ni mo ti fi dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Hmm ǹjẹ́ mo lè rí ìdáríjì bàbá ẹ̀ ǹjẹ́ Ọlọ́run lè dáríjì mi. brand new house brand new car brand new motor brand new jewelry. wo wo wo tó gẹ̀ sá ọkọ̀rọ̀ àwọn tèmi ń bọ̀ lọ́wọ́lọ́wọ́. sing, I dey dance, so everybody mujo. Never hurt, never hurt, never hurt. I hurt, never hurt, never hurt, never hurt. I let hurt. shake it, shake it, shake it, shake it, shake it, wanna die. To the bass, to the treble, I say go down like say no time. But the girl I want by me, joya go down like say let's say. So if party hard, my teacher, I need go better, mundonio. I'm jockey, again, again, again, again, again, again, again. I started sing, I did dance, so everybody mujo. Never hurt, never hurt, never hurt, I like a hurt, never hurt never hurt, never hurt, I never hurt. As I sing, I dance, so everybody move. Never hurt. never hurt, never hurt. I let her hurt, never hurt, never hurt, never hurt. I let her hurt. Again, again, again, again, again, again, again. As I they sing, I they dance, so everybody mujo. Never hurt, never hurt, never hurt. I let her hurt, never hurt, never hurt, never hurt. I let her hurt. Duty upon the beat, you.

wèrè pẹ̀lú wèrè pẹ̀lú wèrè sí ti bẹ̀rẹ̀ pẹ̀lú wèrè pẹ̀lú wèrè pẹ̀lú wèrè sí ti bẹ̀rẹ̀. àwa ti déré aládùn dé gbẹ̀dú ò bá tán nílé orin ò lè tán lóde àwa ti gbére aládùn. lójú ó bá tán nílé ó ní òun lè tán lóde. owó òkòkò yẹ. summer party rock your body everybody make we jolly. summer party rock your body everybody make we jolly. Oya put your lights up one time, put your lights up. Oya put your lights up one time, put your lights up. Oh, put your lights up, put your lights up, put your lights up. wọ́n ń sáré àti ìlú ọ̀pọ̀ ń gbé kò lè sọ. ọ̀gá o nígbà tí ló ṣẹlẹ̀ àpọ̀jọ́ kò sí mi báyìí látàárọ̀ you know time is money I have a lot of things in my hand tí mo ní láti ṣe ẹ já ṣe nǹkan tá a máa get out. why are you in a rush. Oh, time is money. <laughs> Uh, mo fi pé mo ti sọ from the onset wípé Today is a special day. Exactly. Mo ní special package eh, fún. That's the reason. Ah, relax. Mo pé tẹ́ bá ti pè mí báyìí, páàkì ànìmá wa. Ọmọ yín débi báyìí sí mo ò rí anything spectacular. Àbí ṣé wọ́n ṣì wà lọ́nà ni wọ́n ń bọ̀? I can't wait. mm. Yeah. <laughs> so, Angie, bó ṣe wà ń bí látẹ̀kan, o ò rí nǹkan kan tó yàtọ̀ ń bí. Nothing spectacular now. Ah, ẹ̀yin ah. rèé ajá yín tí mo máa ń rí nílé yín rèé. tó bàbí wọn wà nínú bathroom. that's the point. then make it clear. Mm-hmm. Zara. Yeah. Otuba. <laughs> mm mm-hmm. hmm. I don't get this. Like, don't tell me you called me, you called me here to have sex with you and your dog. Hmm? Ah, no, no, no, no, no, no, no. Ah, ah, come on. I can't do that. Ah, báwo ni màá rí dínkù lẹ bẹ́ẹ̀? Ṣé mo bẹ́ẹ̀ jẹ́ It's just one person. Okay. Rẹ́là. Èmi bá ajá yín sùn. Ọlọ́run mi jẹ. Ẹlẹ́dàá ah, ah. Hey, kù. Ọlọ́run máa jẹ. Angie baby, one million naira for this job. Do well hundred thousand for your tífẹ́ ẹ̀dẹ̀mọ̀ eh? kò máa láwọn ọ̀rẹ́ tó máa fẹ́ yọ sí ẹ another hundred thousand. Uh, well if you are not ready for this you can use the door you still have a hundred thousand naira tífẹ́. Eh? Mm. one million naira yeah. in total one point two. ẹ <laughs> eh, sọ̀rọ̀ látàárọ̀ tó bá ń ṣe sọ̀rọ̀ ní rẹ́ẹ̀là rẹ́ẹ̀là. I love you. Wọ́n sáré àti lókè. Dókítà ẹ̀ sọ̀rọ̀. Miss Anjola, last time tẹ was síbí, mo ní kẹ́ ẹ má gbìyànjú àti ṣẹ́yìn mọ́. Kí ló tún dé? ẹ doctor mistake ni mi mi gan ọmọ bẹ́lẹ̀ ṣe i just i just need to get rid of this i'm sorry. Hmm. it's a mistake. You just need to get rid of it. Satan, there's one last time here. Gbogbo nǹkan tá à ń ṣe yìí, ó máa ní repercussion. Èmi mọ̀ tẹ̀yìn bá mọ̀. Ó ní mo ṣe ń sọ fún yín pé kẹ́ má gbìyànjú àti ṣe yín Torí mo mọ̀ pé kẹ́ ẹ tó mọ̀ mi, ẹ ti máa ṣẹ́yún láwọn ibì kan. Àǹtí bá ní kí n kà á, ó ti tó ẹ̀ márùn-ún tí mo ti ṣẹ́yún fún yín. You look good and uh, ẹ máa níṣẹ́ gidi lọ́wọ́ ó yẹ kẹ́ ẹ lè take care of you now ẹ keep oyún yìí. Hmm? yes keep it. doctor keep it. <laughs> Eh, doctor ọlọ́run máa ní jẹ́ kéèyàn lóyún ẹ̀ sí i oyún eléyìí ń ṣe irú oyún téèyàn gbọ́dọ̀ keep doctor I can't just keep this I need to get rid of it ẹ eh, I promise once tí ma ti ṣe tán pẹ̀lú ilé I won't do it again I promise. promise okay. Um, tiwa ni kí a advice yín ṣùgbọ́n ẹ̀yin lẹni final decision it's your life so give me a few minutes My pe àwọn nurses come prepare me. thank you sir. Jesus Christ of Nazareth. I've done terrible and despicable things. Pastor, ó yẹ pojú gan tì mí láti sọ. James five verse sixteen says confess your sins to one another and I believe you shall be forgiven. Eh, dókítà kí ló ṣẹlẹ̀ sọ fún mi kí ló ṣẹlẹ̀. Eh, result scan tá a ṣe fún yín ó ti jẹ́ ká mọ nǹkan tó ń fa bleeding tẹ́ ẹ̀ ní lẹ́yìn tá a ṣe díà fún yín and uh, womb yín ti damage ẹ kàn ní two options ni. options options care uh, doctor i will pay anything anything tó bá ma cost me i will pay. Uh, miss Anjola eléyìí ò kì í ṣọ̀rọ̀ wò you just have two options to pick from nínú ká yọlé ọmọ yín Abigail lose life for you. Ha! Mo And as your doctor, my advice is we can save life for you. Ah! Mo kú mo kú mo kú tèmi padà bá mi mo wọ́n bò. Dókítà wọ́n bù mí mi mo mọ́ nìyẹn. Ah! Yé mi. Ẹ lè bí mo mọ́. But ẹ wo tígi bá rè lògì torí ẹ̀ lákọ̀ọ́kọ́ mọ́ ẹ fi tó kù sílẹ̀ láìfì yín ló má ta. mo bo mo bo tèmi bá mi. Save for me, oh, where did I go from here? Ah. Ṣé àti mi ò mọ̀ pé mi ò nílé ọmọ mọ́? Báwo mo ṣe fẹ́ ṣàbíyamọ fún pásítọ̀ bá mi ṣe? Ọlọ́run adẹ́dá nìkan ló lè bá mi ṣe. Anjola, kò sí nǹkan tí ọlọ́run alààyè kò lè ṣe you just must believe and have faith. believe. yes. faith. faith. Oh. Angela tó bá ní believe àti faith tó dẹ̀ ní ìgbàgbọ́ bíi kóró mọ́sítádì gbogbo òkè ìṣòro ẹ̀ àdìpẹ̀tẹ́lẹ̀. Anjola ló jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti ọlọ́run wa, àtúbàjá yìí ọlọ́run ẹ̀ rí, àkíyèsí olódùwà I've come to make my confession. Elédùmarè aṣọ́re kárí ayé ó ṣe fọ́ba ó tún ṣe tìjọ ìlọ́tọ̀ kò máa gbàgbé ní ọmọ rẹ̀ rárá ọpẹ́ yẹ ọ̀rọ̀ bàbá. ẹ wo wá bí mẹ́tọ́ um, mi àbí kí Um, ẹ̀gbọ́n mi kan. ẹ eh, wọ́n wà ní church wọ́n busy. ó ah, wá sílẹ̀kùn lè fún mi fẹ́ mọ̀ kàn mẹ́. èwo ah. ẹni bínú ni mo nílé ìṣílẹ̀kùn fún yẹn o. kí ló dé. wọ́n ti fún mi ní instruction pé tí mo bá ti clean tán kí n má ti left as usual wọn ò dẹ̀ sọ fún mi kí n ṣílẹ̀kùn fẹ́ anybody. ó gàn ó bàjẹ́ ó dẹ̀ fi ẹnu báyìí ó fi ọ̀ra. Ah, ṣé o mọ̀ pé ọmọ ìyá kan náà ni ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ ni ìwọ tó wá jẹ́ ọmọ ọ̀dọ̀ lásán lásán láyìíká chọ́ọ̀chì wọ́n lè wọ ọbẹ̀ kó jáde àbí bọ́ ibi tí mo jẹ́jẹ́ wọn ò lè wọ àbí àbí kí ni kan tó bá. ẹ̀wọ̀n ẹ má bínú sa mo fẹ́ lọ ṣe nǹkan. ìwọ ìwọ mo pín ní sí báyìí ẹ o kúrò lára mi mo bẹ̀ tó o dẹ̀ o dẹ̀ walk away no problem mo ti mọ̀ tí màá yẹ sọ̀rọ̀ ẹ̀ òṣùwọ̀n ti kún ó ti ga mẹ̀tọ́ mi àbí gbọ́ má worry don't worry so ti gbọ́ ah, ah ok má worry. James five àtìlà ọ̀ràn says, Confess your sins to one another, and I believe you shall be forgiven. I've come to make my confession. In this world, so many, many confusion. That is why I listen. Too many, hope many I corrections. Uh-huh. Regret? Kí ló dé tó ṣe sọ bẹ́ẹ̀? Hmm. Ẹlẹ́ra ara bíi tèmi. Màá ní pásítọ̀ tí mo mi fún mi. Kí ló wá fún mi ní assurance? Bíi tí kẹta ò ní Ah Ọ̀ọ́ Anjọ́lá, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé ìwọ mọ̀ pé irú àwọn pásítọ̀ bẹ́ẹ̀ wọ́n ti kú lẹ́lẹ́ran ara ni. moreover. whatever is said during the convention is held in secret by the pastor so i'm very sure pé kò lè sin kankan wọn lè sọ fún anybody he's a man of god and ìwọ náà ló sọ pé church tó lọ dàgbà nìyẹn so mo believe pé kò lè sin kankan. ṣùgbọ́n wọ́n sọ pé ẹni tó bá ṣe òun kọ̀kọ̀ kí èsì ẹ̀yìn kò lè àwọn ìwà burúkú tèmi náà sì ò sẹ́yìn ló jẹ́ kẹ́rù máa bà mí. babe just come off it kò ní sí burúkú lágbára ọlọ́run we are here for you please má ràn kankan mọ́. see babes sori ẹrú ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa irú ìwà wo gan ni wọ́n gọ́mọ̀ tẹ fúnṣọ́ ti wù sẹ́yìn tí wọ́n fún ara ẹ̀ gan mọ̀. Yeah. She's right. Mm-hmm. So come on. What goes around comes back around. That is why I don't relent. The devil you know can be an angel. That is why you have to take it. Hello, sister mi. Ara mọ́ mi wọ̀ sí ni o. Mo gún fún wọn náà. Kì í ṣùgbọ́n wọn ti owó tí ń lò fún wọn kò ṣiṣẹ́ lára wọn mọ́ kíní yẹn kò ń pọ̀ sí ni. Dọ́lápọ̀ ṣé kò ṣe pé mami tuntun dáná ọ̀gì. Ah, ah. tó bá dáná ọ̀gì kí ni kó fi máa ṣẹ̀kọ́ wọn. bó tó mọ pé dókítà sọ pé iná ọ̀gì tó máa ń dá ló wà fake liver wọn náà. sísá mi ah, kí lè ń sọ nígbà tó bá dáná ọ̀gì kí ni káwa máa jẹ ewu ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan ètò ṣe kókó báyìí ni pé kẹ́ wá owó wá ká fi lọ ṣọpẹ́ṣọ̀n mọ́ mi. owó èwo ni kí n ti rówó èwo mò ń gbà lóṣù. Ah, ah. ṣé dandan ni kẹ́ dúró dowó oṣù yín ni. ẹ jọ kí ni kí n wá dúró dè ṣé mò ń gbàwọ ojúmọ́ ni ibi chọ́ọ̀chì lẹ wà wọ́n dẹ̀ máa ń dáwó ń ẹ wo bó ṣe jíjí bó ṣe yíyá ẹ gẹ̀ẹ́tò owó wa o. dọ́là pọ̀ kí n ṣe owó nínú ọlọ́run. ọlọ́run gan ò lè bínú sí yẹn ìgbà tó jẹ́ pé ìyá yín lè fẹ́ fi tọ́jú ṣiṣẹ́ bí ọlọ́run náà ló sọ pé ká máa bọ̀wọ̀ fáwọn òbí wa ẹ ò sì tàmí ẹgẹ́ ètò owó wa o nǹkan ṣe màámi gan o ara wọn ò yá nǹkan ṣe màámi gan o. Ah. Ah. Hmm, kí ni mo fẹ́ ṣe báyìí o. wọ́n ló ṣe ń ṣe yín báyìí. Eh? owó ni ò ṣe jí lè jọ yìí mi dé lè máa wo má mi rò ah, mo mo kó mi mọ̀ ṣe o. ọlọ́run nìkan ni mo lè fọ̀rọ̀ mi lé tí bá sáfẹ́ nìyàn ènìyàn lè fi gbẹ̀gàn mi. So I've come to make my connection. Ó ti lọ o, lọ sí ibo o. Ah, ah. Fikayo. Yes babe. Bisola. Bí mm-hmm. fún yín náà pé fiancé mi máa délé ni mo fẹ́ lọ pàjẹ́ náà. Oh really? Woo! Mo ti gbàgbé. Ah. Àná àbádẹ́ tẹ̀lé at least ká ló lè tàn. Àbí àkókò ṣe nǹkan kan lé ni. Ọ̀ ṣebí ojú ló ń kan ewúrẹ́ yín tó ń jẹ àlùbọ́sà wọ́n ní ẹni tá a bá ń gbéyàwó bọ̀ wá pa kò kí ẹ má wọrí ẹ má mí tẹ pẹsẹpẹsẹ. meanwhile mm-hmm. irin wa pọ̀ gan léni we have a lot láti catch up pẹ̀lú like afẹ́dé ọ̀dọ̀ wedding planner afẹ́dé ọ̀dọ̀ lady tó máa ń ṣe aṣọ wedding yẹn àmàdé ọ̀dọ̀ ẹ̀ ee ọ̀gá ọkọ yìí ò tiẹ̀ mú kékeré rárá kò ṣáà ṣe gbogbo ẹ̀ ní pápápá kí ló ṣẹlẹ̀ gangan. pápápá ni o báwo yorùbá ló sọ pé tábà pẹ́ ní orí mi. èsì kejì abáyé so kò fẹ́ waste time sharp sharp. ìyàwó ìyàwó. àwa nìyẹn o òkè <laughs> ọ̀dà ń gbà yẹn jẹ́ǹsì yẹn dédé mọ́tò torí ìyàwó ni ẹ bá gbúdọ̀ máa kẹ́ ká máa pàmpà yẹn ó ga. àmọ́ akẹ́yàwó ni mary gán ló yẹ ẹ lọ àmọ́ akẹ́yàwó ló kú bá ìyàwó ìyàwó ẹ àmọ́ jẹ́sẹ̀ ẹ má ti bù. ó ga ọ aṣóòótọ́ lọ̀rọ̀ Ọlọ́run tó ní èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún. so ládùúrú gbogbo ìwà burúkú tí Anjola ti rò sẹ́yìn ó sì rí àánú gbà ó sì rí ọkùnrin tó rẹ́dí àti ṣe wedding fún èmi gan tí mi ò wùwà burúkú tó ní ìrọ́kọ̀ àmọ́ bíbélì náà ló sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ Anjola ò ní lọ scot free tí Ọlọ́run bá ti fẹ́ fìyà jẹ èmi máa fìyà jẹ Anjola ọlọ́run ẹlẹ́dàá ló má lè bá wa ṣe é. I'm so grateful sir. Let, let, let's be grateful to God. Um, ẹ sà tí mo bá ní fẹ́ sọ àsọjù sà. ẹ̀yin ló yẹ kí n máa pè ní áńgẹ́lì mi. <laughs> Oh my God. ṣe rí um, gbogbo àdúrà tí ẹ gbà fún mi òun lélẹ́yìí o gbogbo àwọn contract tí mo bid fún gbogbo ẹ̀ ló ti bọ́ sísan. ah praise God let us praise the living God. God you're good oh God you're mighty. sir ṣẹfẹ gbọ́ sir mi ò ní borí ọlọ́run mọ́ra mo rí ọ̀pọ̀lọpọ̀ èrè lórí contract yẹn sir. God of possibilities. ìdí nìyí tí mo fi ní kí wọ́n á fi ẹ̀mí ìmoore wọn sí sir ẹ um, sà <clears throat> ẹ bá mi manage ẹ sà one point five million naira ló wà bẹ́ẹ̀. wọ́n one point five. Ah! bẹ́ẹ̀ ni sà. one point five million. one point five million naira. um, ah, thank you very much. May God bless you more. Amen. God in His infinite mercies and wisdom will bless you more. Let's say amen. amen. Somebody say amen. Amen, sir. Fún ìdúpẹ́ lásán. Ibi chọ́ọ̀chì lẹ wà, ó dẹ̀ máa ń dáwó ń chọ́ọ̀chì. Ẹ wo bó ṣe jíjí bó ṣe yíyá, ẹ gẹ̀ẹ́tò owó o. I think I need to act fast. ẹ má bínú pé ó kéré sá ẹ bá mi manager sá. Ah, kò kéré níwájú ọlọ́run at least èèyàn la ṣe fún tí ò mọ ìdúpẹ́ ẹ̀yin mọ̀ bọ́n ṣe ń dúpẹ́ ni ẹ gbé owó wá síwájú ọlọ́run pé God I thank you and God will bless you ma. amen sir. Hmm. Um, ẹ sà mo ní láti tètè máa lọ sá because mo fẹ́ lọ attend sí one or two things sá. ok. màá tún padà wá máa rí yín sá. all ẹ ṣé gan sá. yes. ó dà o. thank you very much. mẹ̀tọ́ mi. sá. o mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí òun ló wà ń bí ẹ wà lọ tọ́jú ẹ̀sìn lóye. ọ̀pọ̀ sórí àti rà mo rántí àtúbọ̀tán ọ̀pọ̀ ńlá kò lè rìn wọ́n ń sáré àti rìn o ọ̀pọ̀ ń gbé kò lè sọ wọ́n ń sáré ah, àti rìn sọ pé mo sọ fún ẹ tẹ́lẹ̀ nu pé mo láìkì ṣé òrí bo eré lára mi lẹ́kùn yẹn gbà tí mo wọ̀ ni. mi ò really like ẹ nínú bùjẹ́ kẹ ní ìsinmi mo ṣe ń wọ iyì owó mi gan. and <laughs> not just this one oh god you don't know how happy i am and then taba ti wọ ilé yìí àmàwá later wọ this other one okay. for the reception what do you think. Mm as your lordship blesses. <laughs> tó bá ti wẹ̀ nìkan ṣe fún mi mo wà oh my god this is a dream come true. tanko tanko tanko. oníbìlì pé bùtíìkì yẹn mo láìkẹ́ tipẹ́tipẹ́ tójú mi ti wà ń bẹ̀. mo ti máa ń sọ fúnra mi pé anytime tí ọlọ́run bá ṣe ayọ̀ mi fún boutique yìí boutique yìí those bridal store yìí ibẹ̀ ni mo ti máa ra nǹkan. that is why mo fi gbà sí ẹlẹ́nu torí obìnrin ló ní wedding ìgbà tó bá wù ẹ́ náà ni tó bá dẹ̀ wù ẹ́ náà lábàlá. yes o. Ah, bó la lọ báyìí mọ̀ pa àtàwà náà yẹn mẹ́ntálítì ọ̀yẹn ti wà lórí wa mo gbọ́dọ̀ mọ ibi tí mo lọ mo gbọ́dọ̀ mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ọ̀gá me I sha want to be with you but for now tí event planner yẹn bá ti pè wá anywhere tá a but at the moment ọ̀dọ̀ pásítọ̀ mi la máa fi. ṣé kò tẹ́ yes sweetie. oh god thank you god i love you so much. mo ti fi kọ́ yé mi. <laughs> cabman ẹ̀yin ẹ̀ wọ́ i. mo ti má ah, i kí ló fà á ẹ̀ ti dàgbà ojú yín Kòsòwò ọ̀lọ́ akòsòwò. Ẹ bọ̀ kòsòwò ni. Àbí náà. Mo máa ń lè burúkú àwọn ọ̀dà, a máa ń gbọ́ gbogbo ẹ̀ náà everybody ló struggle, hustlers ló kó Hello sister mi. Ma, ẹ̀wọ̀n bí mi ṣe ń ṣe òye mi mọ́ o. Wọ́n ṣe ń mí gan ṣe ló ń bà mí lẹ́rù okay mo ti gbọ́ mo ti gbọ́ ma get back there very very soon. bóyá kí n máa bọ̀ ká máa gbé wọn lọ sọ́sítà. àní mo ti gbọ́ ma get back there má jẹ́ kí n pariwo jàre pásítọ̀ lálejò mi ìdẹ̀ lè kúrò láyìíká. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ lé o. ma get back there. Angela, Hello. how are you? Monique, why introduce the How are you, sir? How are you doing, sir? I'm good, sir. He's quite handsome. Thank you, sir. Ẹ <laughs> pẹ̀lẹ́. Eh? Ẹ kú tọ́jú <laughs> Thank you so much, sir. Yes, Angela. Yes, sir. Ṣé mo mọ̀ ọ́n ṣe fún mi How do you mean? Ah. Ẹ má bínú, sir. No problem. Eh, ò rántí ojú sir. Mm, no, no. Have we met before? Dádì kan jẹ́ ní tó mọ ní. No, máa jọlá máa wọrí máa wọrí ní RSS Remo Secondary School. Yes, Remo Secondary School, yes. Ìgbà yẹn um, mi ò ẹ wá serve ní. Ibẹ̀ ni mo ti serve. Ní school yẹn right? Yes. Ẹ ò rántí ọmọ kékeré kan tẹ láìkí gbà yẹn tó yẹ pé tí ẹ bá fẹ́ jẹun ẹ máa mú mi lọ sí canteen tí ẹ bá fẹ́ ṣe nǹkan èmi ni tí ẹ bá ti wá sí class wa báyẹn gbé yín gangan ni màá jókòó sí èmi lè máa ní kí n clean board èmi lè máa ní kí n ka paragraph àwọn nǹkan tí ẹ bá fẹ́ ṣe ń gbà yẹn ni o fún iṣọ́ sá. oh fún iṣọ́. oh my god is this you. yes sir. oh ah, god. Mm. <laughs> You have just brought something good to my house. Yes, he was, he was such a small boy then. Hey, JS2 ló wà here now. yẹn sir. Then all of a sudden, náà kan rí ẹ mọ́ kémi kó tó di pé Our parents mi kú buy yẹn. That was the last I heard about you. Yes, lawyer, daddy, wa ló mú mi London. Ibẹ̀ náà ni mò ń Okay. So me let me bọ́dí ń bímọ. So me tiẹ̀ ronú pé mo lè padà wá sí country mọ́. Tí ó bá jẹ́ fẹ̀sìn mi tí ó gbé mi wá sí kọ́ńtì ìpadà but inú mi dùn pé mo rí yín mo mo tún rí family mi oh. rẹ. ẹ ti wà ní hospital. So ọkùnrin mi balẹ̀. Okay ma. Àmà wà bọ́ sí ẹ má bí. Ilé mi ni mo wà. Yẹ àkàrà ilé mi. Àmà wà bá yín sẹ̀. Ẹ ṣe ma. Àwọn tó fẹ́ bá wọn. Fún ọ ní lọ́ọ̀kì náà ni ẹ wọ. Oh. yes. Sarah. Bébé. Lady event manager náà pè mí sí. Wọ́n ní pé àwọn ti wà ní ọ́fíìsì pé pé ká máa pọ̀. Ah. Ọmọ kan tẹ máa sọ ìwọ mo rántí ẹ̀ mi ìlú kúrò bí lọ́wọ́ yìí. Títí ewé ìlọ́rọ̀ tí mo fẹ́ bá skul padà mi. Hmm. No, <laughs> pastor pastor wa ó yìí láwọn ọ̀rọ̀ tí oh, mo fẹ́ bá wọn sọ. Eh, you don't bother. Mm. I will just call her and. Christian no o ní gbogbo yẹn ìwọ lọ síbẹ̀ gbogbo nǹkan tó bá ṣe ń bẹ̀ decision ń bẹ̀ bá ọ̀rẹ́ mo mú wa ọkẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n ṣàmà lọ tiẹ̀ mo mo fẹ́ rí mo fẹ́ It's been a long time. It's been a long time. mo mo ye lọrí jíde nìyẹn jíde ìtajà wà ní class nígbà yẹn tẹ máa sọ kó bàjẹ́ bá bá bá ṣe wá sí London mà nìyẹn. bẹ́ẹ̀ àwọn fẹ́rẹ̀ tẹ̀ London làwọn gbé. ok wá ríra má bínú jọ̀wọ́ bínú. Um, báwo ló ṣe máa ń mọ̀nà dé hòtẹ́ẹ̀lì mi ò fi ṣọmọdé náà àti ìbàjẹ́ ìpọlọ máa sọ fún pásítọ̀ wọn á gbé mi dé òjò. Ah, yes I, i'll take you anywhere. i've not seen you for a long time. thank you sir. <laughs> ṣé olùkọ́ bá ń láìka tí máa rojọ́ jù báyìí. ah irọ́ o ó ń rojọ́ ń gbà yẹn o. ah ó ti change gan dáadáa. Ah, mi ò tí ì change ẹ eh. eh, máa ń rojọ́ dáadáa máa ń sọ dáadáa àwọn kankan ti wà tí bá bí wọn léèrè àwọn kankan wà tá ìjọ máa sọ so ó máa bọ́rìn sẹ́yìn tó bá jókòó pẹ̀lú wa seriously <laughs> ok àbọ̀ mi ò lè pẹ́ hmm, o ṣe love you mom baby all right <laughs> dadi fún iṣọ mm. ẹ ṣe orí àwọn ọ̀rọ̀ tó fẹ́ béèrè lọ́wọ́ mi yẹn kó tó béèrè èmi náà ní nǹkan pàtàkì láti sọ fún ẹ. ẹ kọ́kọ́ sọ tí àgbàlagbà ni ẹ. <laughs> ẹ jọ ọmọ tó bọ́ síta yìí àjọlá gbẹ̀sà ṣé níwájú ọlọ́run àti èèyàn tá a kì í pè jẹ́rìí rọ lóòótọ́ ló nífẹ̀ẹ́. mo nífẹ̀ẹ́ hmm. mo lọ́ọ̀fẹ́ gan seriously ó dẹ̀ wà determined láti fẹ́ níyàwó. sàmì ò lẹ́yìn kankan tí mo fẹ́ ní London kò sí onìkan náà ní one life down so àti mo fi wá sílẹ̀ láti wá ṣe wedding within three weeks. sórí ah. kó tó di pé o kò gbúdọ̀ délẹ̀ o ní àwọn nǹkan kan tí mo láti bá ẹ sọ. sórí. Surely... dúró mò ń ṣùgbọ́n mò ń bọ̀ Tell him what's happening. sórí pé wèrè yẹn Anjola sọ ma ko wicked gan ṣá. kí ló ṣẹlẹ̀. sọ fẹ́ kí mi waste owó o fẹ́ kí waste time pẹ̀lú ọkẹ mi. ẹ kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe. sọ bó ṣe wà yìí ò lè bímọ mọ́. pásítọ̀ bá mi ṣe ti sọ gbogbo àṣírí ẹ̀ fún mi gbogbo bó ṣe ṣẹ́yìn gbogbo bó ṣe lè bímọ mọ́ ìwọ ò lè ṣẹlẹ̀ fún mi tẹ́lẹ̀ àbí ìwọ ń bá já sùn ajá ńlá ẹ̀. Abi, ó ti yé mi ó fẹ́ kí àwọn èèyàn rí mi bíi bad person àbí. i'm sorry. máa jẹ́wọ́ ara mi gbọ́dọ̀ fún mi níwọ̀. ẹ fúnṣọ fún. ọ̀pọ̀ sọ́ni àtìlà ọ̀rọ̀ tí a lórí imagination wo lélẹ̀ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọlọ́run mi jẹ́ imagination wo lélẹ̀ ọlọ́run níjẹ́ kó ṣẹlẹ̀ o ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ o. Fikayo, pick your call. hello, hello. Hello, Fikayo. Hello, Bruce. Báwo ni, Kálẹ̀? Ah! Ó ní bílíọ̀nù nǹkan tí mo rò rántí. Very terrible nightmare. Nightmare? Eh! a ní fúnṣọ́ dẹ́sì onípásọ̀ ti ká ó ti táṣìírí gbogbo gbogbo àṣírí mi fóun pé ó ti rí gbogbo àṣírí mi ó ti káńsù wẹ́ẹ́dì. ó dé yìnbọn fún mi. ha ha um, babe you know what ó dà pé nǹkan tó gbé sọ́kàn ló fi ń lálàyò because i'm very sure pé pásítọ̀ bámi ṣé ò lè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn. are you sure about this because i'm scared. He's a man of God, Kuliso. Just put your mind at rest, okay? Uh, I'm scared. Ah, I'm mi ti fẹ́ fò Ah, God. Okay. Mama, I'll go back later. I'll call you later. All right, darling. Take care, eh? Yeah, bye. Ah, ah. Ah, ẹlẹ́dàá mi ò ní jẹ́, ẹlẹ́dàá Ah, ah, ah. Eh? jọ kí ló ṣẹlẹ̀. Anjola ni ó ní òun lálàá pé boyfriend òun lòun ò ṣe mọ́ pé òun ò ṣe wedding mọ́ to the extent that ó fẹ́ pa. àmì rírọ̀ lágbára ọlọ́run ọlọ́run ní jẹ́ ká rà burú. àmì ọ. ẹ má jẹ́ ká kó ọ̀rọ̀ aládàánu alá máa ń ṣe ẹ̀ o tíwọ́ náà dẹ̀ mọ̀ téèyàn bá ti ní patí lọ́nà báyìí oríṣiríṣi ewu ló máa ń bá patí lọ ṣáà mọ nǹkan tójú mi rí ìgbà tábúrò mi ṣe wedding. so kò tètè pé ń sìn kó máa gbàwẹ̀ kó dẹ̀ máa gbàdúrà káwọn àgọ́ máa bá gbàwẹ̀ ká máa bá gbàdúrà ká tètè bẹ̀rẹ̀ àdúrà yẹn ń sìn sìn ní kíákíá báyìí nǹkan yìí nǹkan wá ní o. àdúrà mm-hmm. jọ ṣé mi gan rántí àti gbàdúrà fúnra mi láàárẹ̀ tó ní kí n máa gbàdúrà fi hàn. ọ̀rẹ́ wa ni nà ó. ẹ ìwọ lè máa pè é yìí nǹkan gbogbo wa ni. Ah, ah. ọgbẹ́ni wo fèmí lè wo máa pè é lọ́jọ́ owó ṣe rí mú ọ̀jẹ́ ó tóbi jù. ha darling kí ló ṣẹlẹ̀ mú pinnu bẹ́ẹ̀ látẹ̀kùn òdẹ̀ gbé kọ́ what happened you got me really worried ṣé o mọ̀nà ni àbí kí ló ṣẹlẹ̀. àjọlá tí bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣé wàá advise me ọlọ́run máa jẹ fúnṣọ ah, ah. kí ló yẹ tó ń sọ̀rọ̀ báyìí náà. bóyá kí lórí kan tó lọ kó lè understand nǹkan tó ń sọ tí wọ́n bá jẹ́ ìpọ́n ẹ̀ wọ́n á advice mi pé kí n fẹ́ ẹ̀ ah. ọ̀nà dàrú. ọlọ́run máa jẹ ọlọ́run máa jẹ kí ló dá mi ò ní jẹ kí ló dé. so Anjola ìwọ ò lè bímọ mọ́. ṣó wọ́n fi gbélé ọmọ jáde. o lè bá sọ o lè jẹ́ kí n fall in love pẹ̀lú ẹ̀. títí tí mo fi kúrò lábúrò tí mo fi délé. I'm sorry. <laughs> Oh, You ò get àti mọ́ You ò lè think straight kò sí what you mo lè ṣe for the past five months planning planning planning all this way. àṣekòrò fún ni mo fẹ́ gbé. fúnjọ́ ah, <laughs> i'm sorry. ó lè sọ gbogbo nǹkan yẹn fún mi kí lè wo pé kí la lè ṣe not compulsory tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló lọ́ọ̀kù ní bó ṣe sọ a lè jọ advice ara lórí ẹ̀ so you just want me to marry you together you travel all the while máa lọ náà. I'm sorry please. Ìjọ nǹkan láti bí five years. Sọ pé mi ò wà láwọn obìnrin kankan ní láì fún mi. Not because of me ò rí ìdùnnú love. Ẹ̀kan ṣo ni mo rí ẹrí láti gbà náà ni mo ti fall in love pẹ̀lú ẹ̀ tí mo fi wá sílẹ̀. Àwọn ah, regret ọjọ́ tí mo pàdé ẹ̀ o. Oh, I'm sorry. I'm sorry, please don't. Please don't do this to me. oh, oh God. Sir, yes, sir. mo ti sọ fún pé mi ò ṣe mọ́ ẹ mo ti mo ti ń kúrò nóòtù ẹ̀ sà yẹ sà no no no no. bébè má bínú má bínú mi ò lè wá sọ́dọ̀ ẹ̀ sórí ibi tí mo lọ ẹ̀ wọ́n dílé gidi gan um, time dey ti lọ this is after ten this is after ten Bye. so mi ò ní lè wà lálẹ́ please but first thing tomorrow morning I will come. olólùfẹ́ mi. yes. Um, ẹ sọ pé ẹ rí ẹni tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ olóògbé tí wọ́n jáde pẹ̀lú bákan lọ́wọ́. bẹ́ẹ̀ni bóyá jáde gan ló mú fura dání ẹ wo mo kàn rọ́ọ̀ṣù wọlé bẹ́ẹ̀ tí máa dé bí báyìí òkú ẹ̀gbọ́n mi ni mo bá ń bì dájúdájú òun ló pa wọn torí owó dẹ̀ máa jẹ mo dẹ̀ ti wọ́n wọn sí wọn gan. ok um, ǹjẹ́ bó bá ṣe lè rí. dáadáa mo mọlé mo mọ̀nà ẹ̀ mo mọ gbogbo tẹ̀lé wá sí. Then let's get to work. Okay, okay. guess what. <laughs> wo sọ nǹkan tó bá máa sọ yìí. gẹ́ẹ̀sì jàre I cannot guess. kọ́kọ́ lò ní lọ́ọ̀kì fún. sọ nǹkan tó bá máa sọ. pásítọ̀ Bámiṣé ti kú. bẹ́ẹ̀ni how when what happened? Sorry, how when mi ní lè dáhùn ẹ̀ because mi ò sí ń bẹ̀ ìkan tó sọ fún mi ni pé house ẹ̀ fún ẹ̀ ló pa ìyẹn dẹ̀ ti gbowó Eh? lọ. ẹ ẹ alẹ́ sọ pé kú kí ló ṣẹlẹ̀ pásítọ̀ Bámiṣé. Pastor Angela. Mm. Hey! olúwa ó máa ṣe o ẹ́ olúwa ó máa ṣe o àṣé lóòótọ́ ni ọlọ́run àtijọ́ ló máa ń yára láti gbọ́rọ̀ tó máa ń lọ́ra láti fèsì ọlọ́run sì gẹ́ẹ̀tì ló ń wọ̀ sharp sharp ni ló máa fi ń dáhùn. Angela don't tell me you are happy over it. happy of course I am more than happy. really yes inú mi dùn ni àdúrà mi gbà ó kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì báyìí mo sunkún sí ọlọ́run lọ́rùn mo gba àdúrà sí ọlọ́run mo sọ fún ọlọ́run wípé gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ò bá òun kó wà nídìí ìbànújẹ́ mi tó lọ bà mí jẹ́ tó tú àṣírí mi fúnfun ṣọ́ kó lọ́wọ́ ẹlẹ́dàá kó má jẹ́ kó lu ọjọ́ mẹ́ta láyé ọlọ́run dẹ̀ gbàdúrà mi so why shouldn't I be happy. Angela yes àdúrà tó gbà yóò wà proper it's not proper òfò ni ṣé àdúrà lélẹ́yìn gbà ni àbò ń ṣe pè. èpè ló ṣànà excuse me báwo ló ṣe jẹ́ pé ẹ jọ torí ọlọ́run. ṣé bó sọ pé ẹni tí ò bá ní jẹ́ kéèyàn jẹun yó èèyàn máa ń yọ ọwọ́ ẹ̀ kúrò láwo ni so what's the big deal. ẹ kò tiẹ̀ sí wàhálà ó ti dà ṣe bó ṣàti ṣe pé àbí. Ah, ẹ tó ṣàdúrà fún tó ní kó kú ó sì kú. yes mo dẹ̀ máa rejoice ni. pẹ̀lú ẹ̀sẹ̀ tí wàá kó bàbá ó ti dà nínú iṣẹ́ ọmọ pẹ́ẹ́nu ẹ̀ lẹ́yìn sọ̀rọ̀ sí ah. Bisola Fikayo mi yàn understand yín mọ́ mm-hmm. ẹ sọ pé ẹ̀yin méjèèjì ẹ lọ́wọ́ nínú ọ̀rọ̀ tó wà lẹ. Ah, ah, yẹ kí ló mi gbàdá nǹkan tí mo mì ni pé attitude yín you guys are acting up i don't get it like mo rejoice i expect you guys to rejoice with me so èwo ni gbogbo ilé ìtẹ̀wá ń ṣe tẹ̀ ń ṣe bíi kíní tí mi understand. òfin ni ká máa rejoice pẹ̀lú ẹ o sọ̀rọ̀ lásán èèyàn dẹ̀ kú. Angela, why are you taking this personal? I will take it. Kí ni gbogbo eléyìí náà? Why are you taking it personal? Mi ò láì bó ṣe máa sọ̀rọ̀. Adé sọ sọ̀rọ̀ ṣe This is bullshit. Ọ̀pọ̀ sọ́rí ọtílà, mo rántí àtúbọ̀tán, ọ̀pọ̀ nra kò lè ní, wọ́n ń sáré àti alright. ẹ sọ ẹ jọ kí ni mo lè ṣe fún yín o. ẹ jọ ẹ̀tọ́ mi là detective nero. detective Banji from, from the state cid. ẹ má ẹ má ẹ má sọ̀rọ̀ jù nǹkan tẹ̀ sọ ti yé mi gbogbo nǹkan tí bá mọ̀ pátápátá ni màá sọ fún yín ẹ̀yin lóòótọ́ ni mẹ̀tọ́ mi dé ní alẹ́ àná bó ti jí gbé mọ̀mísẹ́ lọ sọ́spítù láàárọ̀ yìí. ǹjẹ́ ṣé o mọ hospital tó gbé wọn lọ. Ah, mo mọ dáadáa mo mọ hospital yẹn. Um, ara màmá ti ń get better because ó ní àwọn drips tí a ti fún wọn àti àwọn oògùn so ó ti ń jẹ́ kí ara màmá ṣe ṣẹ́mṣẹ́m so most especially mo gbọ́ pé ọ̀nà ti sanwó yín so now a máa gan lọ sí tíátà láti lọ take care. ẹ ṣe <laughs> thank you very much ẹ kú ìtọ́jú wa ṣé a lè lọ rí wọn sùn kẹ́ tó gbé lọ sí àgbà. sure ẹ fi láti lọ wọn but wọn ṣì máa máa sùn kẹ́ má disturb wọn. Hmm, kọ́kọ́ ni wọ́n bá ṣe prayer fún wọn náà ni. that's all sir. all right no problem. ọlọ́run <laughs> á um, gbàdúrà. staff please take them to the ward. ọkọ ẹ̀ wá balẹ̀ báyìí. ó ti bẹ̀rẹ̀ sí operation wọn bá wá successful kọ́kọ́ mi tó balẹ̀ dáadáa. máa wẹ̀rì operation wọn máa wá successful lágbára ọlọ́run ìwọ ní láti wẹ̀rì ìgbà yẹn. ẹ. níbo lẹ ti wá padà rí owó tẹ́ san hospital bill mọ́ mi long story nìyẹn o but mi ò ní ní time láti ṣàlàyé fún ẹ sìn tí bá ti rí ẹ létà màá máa sọ fún ẹ ṣùgbọ́n àti pé táwọn kan bá wá béèrè mi má sọ fún wọn pé mo wálé o ẹ sọ fún wọn pé in fact o ìtí rí mi láti two months ago ṣó ti gbọ́ má sọ fún wọn pé rí mi o. wọ́n ti gbà wò ká tó rí yín báyìí. very soon wàá rí mi very very soon ṣùgbọ́n. <laughs> but now I have to rush mo ní láti sáré lọ síbi kan jọba mi tọ́jú mọ́mì tó bá jí kó fún wọn lóúnjẹ kó wa kẹwàá ọ̀rẹ́ ìtọ́rẹ́ bye bye love you. Detective, come to the Back to Jigbe ló one lọ́wọ́ rẹ̀. My Tommy, wọ, you're are under arrest. Act don't otherwise, and anything tó bá sọ níbi, a against any court of law o lè ọ̀lẹ fọlọ́wẹ́ o lè don't say a word. wàá máa ṣe wẹ́n pé bàbá ẹ̀ lónìí ilé èmi á fẹ́ wọ̀ bẹ̀ wàá máa ṣe bóyá ewu ẹ̀ máa sí èdè wọn. na mo fi sọ mo mo. Ele é cônico, Papa Stovani, sim well nǹkan tí mò ń expect láti ẹnu ẹ náà ni kò sí ẹni tí ó máa ṣe irú ìjọ yẹn tó máa ẹ bá jẹ́wọ́ wípé òun lòún ṣe láì ṣe pé ẹni tó dájú bá wà. anyways àbúrò lóògbé Mr. Femi ó jẹ́ ká mọ̀ pé òun gbọ́ nínú fún conversation tó ṣe nípa jíjí owó. yẹ. ẹ o sọ fún wa wípé ọjọ́ tí olóògbé kú wọ́n rí ẹ tó jáde kúrò nínú yàrá olóògbé pẹ̀lú báàgì lọ́wọ́ tí owó dẹ̀ wà nínú ẹ̀ ìgbà tí wọ́n máa padà sínú yàrá olóògbé wọ́n bá olóògbé pé olóògbé ti kú gbogbo eléyìí náà ó tó evidence fún wa láti mọ̀ wípé nítorí owó ló ṣe pa pásítọ̀ Bámiṣé ètò ìṣàánú mi mi ò lè bàbá tó wá mi ṣe aláàánú mi ni wọn ewu lóòótọ́ ni mo ní ìdòwò láti tọ́jú ìyá mi lọ́sítítọ́ ṣùgbọ́n mi ò jì. Mẹ́tọ́ mi. Oh. yes um, mo notice pé you've been sad kí ni nǹkan náà tó ń bẹ̀ ẹnu jẹ́ tó yẹ pé eh, ibi tí bá ti rí ẹ kàn ń rojú kókó ń rojú kókó kí ló ń bà ẹnu jẹ́. ara mú sí mi ni ò yá ní sọ́gbọ́n máa ní one hundred and twenty thousand naira láti fi ṣe surgery fún wọn àbúrò mi dẹ̀ sọ pé situation wọn ti critical gan. ǹjẹ́ o sọ fún mi ṣé bí mi sọ fún ẹ pé tí anything bá ń bother ẹ tó bá ní ìdí nǹkan whatever tí ò bá jẹ́ kó o wá sọ fún mi tó bá jẹ́ nǹkan tó la owó lọ ni tí mi ò bá lówó mo máa ní kó kúnlẹ̀ á gbàdúrà ọlọ́run á ṣe é I told you that. mo fẹ́ disturb mi. ṣé mo ní kó má disturb mi. I'm here for you to disturb. All right? Anyway, eh, báàgì tí o gbé wọlé lọ́sàn-án yẹn. Bẹ́ẹ̀ni sọ. Owó ló wà nù Okay sir. Lọ ṣí kó mú two hundred thousand naira and take care of your mother. Two hundred thousand sir. Oh yes. Thank you very much. Okay. Sir. Thank you. Thank yeah. you so much, sir. God be with you. Yes, amen, sir. Yes, go, sir. All right. Yes, sir. ta nìyẹn. ta nìyẹn. Anjola kí ló wá wò yìí kí ló dé tó ń gba eh, ìpínlẹ̀ wọlé. ó wá pààyàn ni. ọmọ sí dára tẹ́lẹ̀ yọ problem. wọ́n ní ẹni tó bá máa dalẹ̀ kò ní dalẹ̀. jókòó kó jẹ́ kí n bẹ sọ̀rọ̀ jàre. èrè àìlè mú ẹnu mọ́ yín kò lè fẹ́ jẹ lálẹ́ ẹ lè dọ́là. ṣe nìyẹn. ok àmọ́ kí ló dé tó wá sá lọ pẹ̀lú gbogbo báàgì owó yẹn tí ó bá kí n ṣe wọ́n lọ pàápàá tó bá mi ṣe lẹ́yìn tí wọ́n ti sọ iye tó yẹ kó yọ nínú ẹ̀. ẹ̀rù ló bà mí èmi nìkan ni mo wà nílé pẹ̀lú pásítọ̀ ó dé tí mo pè mí láwọn èèyàn máa fojú sí lára bí mo ṣe sá lọ àti pé mo ní láti lọ ṣètọ́jú ìyá mi lọ́sibítù ní kíákíá lọ́jọ́ yẹn ni mo ṣe lọ ṣe rí ti towó tí má gbówó yẹn sílé lọ́jọ́ yẹn ẹlòmíì má gbé nítorí wọ́n ti mọ̀ pé pásítọ̀ ti kú ìwọ tètè sí ṣe ní báàgì wa lọ́wọ́ yìí èlò kan ó yẹ two hundred thousand nìkan ni mo kó nílé ó pé síbẹ̀. it's like you are making sense but ẹni tó ní pa pásítọ̀ yẹn ṣé o mọ̀ ṣá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo dáadáa dáadáa. mo mọ̀ ọ̀pọ̀ sọ́ni àtìlà ó rántí àtúbọ̀tán ọ̀pọ̀ ńlá kò lè rí wọ́n ń sáré àti rí o ọ̀pọ̀ ń gbé kò lè sọ wọ́n ń sáré àti dókè. Yeah, good morning. Uh, I'm Detective Neil. Dikete Banji from the state CID. How may I help you please? Ẹ à ń wá arábìnrin kan ní Sanjola. Ìwà ìtàdẹ̀ ṣe fi wá pé ìbí ìlú. Ẹ Yeah, ń gbé ni, she's around. Angela, Anjola! Kí ló ṣẹlẹ̀ sí ọmọ ìlà ìtura ìlú ṣá? Sorry, how may I help you sir? Uh, Miss Angela. You are under arrest for the murder of Pastor Bamishe Orilonishe. How do you mean? Mi mọ kọ́kọ́ nípa ẹ̀ náà. No. So anything you say will be used against you and for the world. It's a mix up or something. No, she can't do it. Fikayo, you're getting this wrong. Excuse me, Lily. You can respect yourself. Or else we'll start pushing you. Yeah. You are free to join her a ti sọ fún mi tẹ́lẹ̀ pé we are from but she uh, can do that please. Bisola uh, uh, oh my God. Tabasa fire, I am cool tí bá sáfẹ́ nìyàn ènìyàn lè fi pẹ̀gàn mi. So I've come to make my confession. Mo jẹ́ wá. I've come to make my confession. Mo jẹ́ wá ẹ̀ṣẹ̀ mi. Tọrọ Ọlọ́run nìkan la lè fọ̀rọ̀ wálé. Confession ìdáríjì ẹ̀ṣẹ̀. Mo wá mo wá mo tọ̀ ẹ́ wá ọlọ́run tó mi jù mo tọ̀ ẹ́ wá ògbígbà tí ń gbé lẹ́sẹ̀ mo tọ̀ wá mo wá mo wá èmi ẹlẹ́sẹ̀. bísọ́lá bísọ́lá ó ga fún ẹ. ẹ̀rọ ọ̀ ọ̀ pẹ̀lẹ́ o. wọ́n kú fún ṣọ́ọ̀. báwo ni kọ́. ọ̀rẹ́ àǹjọ́lá ni. oh ok bẹ́ẹ̀ <laughs> orúkọ yẹn náà ó sáré yà mí lẹ́nu ẹ ti ń bá guest right báyìí ẹ̀yin ni Fikayo. bẹ́ẹ̀ni sà. Oh, ẹ pẹ̀lẹ́ ọ̀rẹ́ yín kọ́. Ah, òun ni àwọn ọlọ́pàá ṣe gbé lọ sàn. ní ìgbọ́ tẹ̀sán ọlọ́pàá báwo. àwọn ọlọ́pàá wa gbé sàn. kí ló ṣẹlẹ̀. wọ́n ní ó mọ̀ nípa ikú pásítọ̀ Bámiṣẹ́. pásítọ̀ Bámiṣẹ́ wo ni ẹ tẹ́jọ́ lọ sọ́dọ̀ ẹ̀ lánàá pásítọ̀ Anjola. tẹ́jọ́ lọ sọ́dọ̀ ẹ̀ lánàá pásítọ̀ bá mi ṣe ti kú. ó ní wọn ti kú. kí ló kọ Anjola pẹ̀lú ẹ̀. mi mo bá ṣe rí náà nìyẹn. station wo ló mú lọ. ọ̀pọ̀ sọ́rí àtìlà ọ̀rọ̀ tí a túbọ̀ tán. ọ̀pọ̀ nra kò lè rí wọ́n sáré àti ìrìnwó. ọ̀pọ̀ pé kò lè sọ. èmi ló mọ pápá sí àmọ́ kí ni ìdí tí o fi pa wọn. nítorí pé wọn mọ ọ̀rọ̀ sí inú bí a gbà pásítọ̀ bá mi ṣe mú àṣírí wọ́n sọ àṣírí mi fún fiancé mi which made him to cancel our wedding two weeks just two weeks to my wedding. doesn't mean pé ayé dẹ̀ máa collapse it's not the end of the world. so I've come to make my confession mo I've come to make my confession mo jẹ́ ẹ̀ṣẹ̀ mi tó rán Ọlọ́run nìkan la lè fọ̀rọ̀ wálé convention ìdáríjì ẹ̀ṣẹ̀. mo wá mo wá mo wá mo tọ̀ ẹ́ wá ọlọ́run tó mi jù mo tọ̀ ẹ́ wá ó gbígbá tí ń gbé lẹ́ṣẹ̀ mo tọ̀ ẹ́ wá. ta ni mo wá èmi ẹ̀ṣẹ̀ mo tọ̀ ẹ́ wá. yóò máa tó ń gba ẹ̀yìn tó wá pààyàn. <laughs> ọmọ sit down and tell me your problem. wọ́n ní ẹni tó bá máa dalẹ̀ kò dalẹ̀ ẹni tó bá dẹ̀ máa dalẹ̀ kò <laughs> serious. no matter what you don't have the right lati ṣe ìdájọ́ látọwọ́ ara yín dèpòdépò wípé ẹ máa wá gba ẹ̀mí èèyàn a pastor for that matter ẹ̀yin ò mọ̀ pé tí àlọ́ bá lọ àbọ̀ máa ń bọ̀ ni àlọ́ àwọn ìwà búburú tẹ́ ti wù sẹ́yìn sẹ́yìn àbọ̀ ẹ̀ ló wá dé tó di ẹ̀ sọ fún yín anyways àwọn ò ní much láti bá yín sọ you will be charged to court where your fate will be decided. kí ló fà tó fi wúrò ẹ. nítorí pé ìwọ ni ìdùnnú mi ìwọ ni ayọ̀ mi gbàtí pásítọ̀ bá mi ṣe dẹ̀ ti ṣe kò ṣe yẹn tó tá a ṣe mi fún ẹ gbogbo ohun kọ̀ọ̀kan tí mo bá wọn sọ gbogbo ìpátá ni mo ti sọ fún ẹ. Ah ìwọ náà dẹ̀ ti fi pé o ṣe wedding mọ́ I have nothing else to live for I have no regret at all. so o rò wípé pastor babise ló sọ gbogbo ọ̀rọ̀ ẹ fún mi ìdí nìyẹn tó fi lọ pa then you are wrong nítorí kò bá mi sọ anything pastor yẹn ò bá mi sọ nǹkan kan ìgbà tá a wà lọ́dọ̀ wọn tó sọ pé ó fẹ́ lọ síbì kan ohun tó ń bá mi sọ ni wípé ipe ah, kí n dì ẹ́ mú kí n má fi ẹ́ sílẹ̀ ó ní kí n fìfẹ́ bá ẹ lò ohun tó ń bá mi sọ nìyẹn ìgbà tí mo lè má fi kúrò lọ́dọ̀ wọn ebi ń pa mí mo lè ya ìtì kan mo pè é pè é pè é pè é ò gbé kọ̀lẹ́ ibẹ̀ ni mo ti pàdé ọ̀rẹ́ mi kan tó sọ gbogbo nǹkan yìí fún mi. wọlé wọlé. Ah, ah. nice place. Yeah style. so gbogbo tó ti ṣe fàájì ní kọ́ńtì <laughs> yẹn ló mọ̀. àbí o. ìwọ o sì fi wá skul yẹn náà lẹ́ àbí. Ah! àbí o all work and no play make doctor Bukumi a dull guy. Ah, hmm. pẹ̀lẹ́ òkúṣẹ náà. Ah, mi ò believe pé mo tún lè rí ẹ mọ́ o pẹ̀lú gbogbo bó ṣe sọ̀rọ̀ lórí fóònù tó faraya tó dẹnu tó ní òní wá sílùú ìmọ̀ o wá sí kọ́ńtì ìmọ̀ o ṣe gbámọ̀ o ṣàwọ̀ mọ́. Hmm, mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ nítorí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí nígbà yẹn tí mi ò rẹ́dì láti jẹ́ kẹ́nìbọ̀dì mọ́ òun ló fà á kì í ṣe pé torí orílẹ̀-èdè yóò dá kọ́ńtì náà wà òkè dáadáa ẹ má jà tọ́ra wa àwọn torí àwọn kan tó ń ṣẹlẹ̀ sí nígbà yẹn ló fà á. mo rẹ̀ ti change mind mi ẹ̀sìn o ti wà lára bí ẹsẹ̀ wà dẹ́ẹ̀ máa rí mi pẹ́ títí báyìí. kí wàá ní nǹkan tó jẹ́ kó change mind ẹ o. ohun tó jẹ́ kí n change mind mo yẹ kó o ti mọ̀ náà nígbà tán lé mi wá tán dẹ̀ fògùn fà mí wálé. àbí ibi kan ṣẹlẹ̀ tí ẹ kò mọ̀nà ọ̀rọ̀ fẹ́ nìyí. <laughs> bọ̀bọ̀ ìṣá ìfẹ́. Ah. <laughs> mo ti fall in love pẹ̀lú bíbí kan o eh. dẹ̀ lọ rẹ̀ gan seriously ọlọ́run mo ti ẹ̀ lè control ara mi pẹ̀lú ẹ̀wọ̀n rárá torí mo wálé ẹ̀sìn eh. within three weeks àbúrò ṣe wedding torí mo padà lọ fún mi. Ah. ìwọ fún ṣọ so o lè marry. o tẹ̀ sí ẹ eh. lucky woman nìyẹn o. má pè padà torí mo ìbísí pẹ̀lú ẹ̀sìn mo ti miss ẹ̀ gan. ó ga jù. àárọ̀ ìta ìyá ni Jọlá Akínlábí mo mọ lédi dáadáa náà. àkókò mi. patient mi ni it's patient mo mọ. ọkàn mi balẹ̀ nígbà tó sọ wípé ó mọ̀ ó mọ̀ dáadáa ọkàn mi balẹ̀ torí ó tiẹ̀ nọ́mà kó máa wá sọ́sìpìtì ẹ̀ ó mọ̀ ó dà kéèyàn máa tọ́jú ara ẹ̀ dáadáa. ọ̀rẹ́ mi tí n bá ní parọ́ fún ẹ lady yóò ń ṣe tó lè fẹ́ o kò ń ṣẹni tó lè fẹ́ àtọ́. ẹgbẹ́ tí mi ò fi lè fẹ́ ó kúrú jù mí lọ nítorí mo ti gùn jù àbá àti ìwọ́n dáfà. yẹn ó lè kúrú ó lè ga but eléyìí kò kúrú rárá eléyìí mo mọ̀ gan-an ni mo yẹ sọ fún ẹlẹ́kan pé patient mi ni a ti ṣẹ́ oyún lọ́dọ̀ mi tẹ́ ẹ̀ márùn-ún in fact èyí tó ṣẹ́ last nearly took her life mo ní láti yọ ilé ọmọ ẹ̀ kúrò ní kó lè survive ẹ̀ so bó ṣe wà kò lè bímọ mọ́ láéláé kò lè bímọ kì í ṣe ẹ wò lè fẹ́ lè o mi tiẹ̀ nígbà sunkún kí ni mo ṣe fún ẹ tó fi dísáì láti bà ayé mi jẹ́ ó bà ayé mi jẹ́ lọ́wọ́ ìná torí nǹkan tó jẹ́ ayọ̀ tó jẹ́ ìdùnnú mi tí mo fi torí ẹ̀ sí kọ́ńtì padà ó ló sọ fún mi ṣé kí n má débi bọ́ ló sọ fún mi yẹn lọmọ tí mo nífẹ̀ẹ́ mi ò love anybody mi ò fẹ́ nìkankan mi ò mi ò sí ní relationship kankan lọ́hùn ọmọ yìí ni mo padà wá ní láti wá fẹ́ kí ni tí mo kọ́ tó sọ yìí. ọ̀rẹ́ mi mi ì bà ayé ẹ̀ jẹ́ mo ń tú ayé ẹ̀ ṣe ó ti mọ̀ mí látànà right from school kó tó délé so gbogbo nǹkan tí mo sọ òótọ́ ni and tó bá ń tó bá ń rú ẹ lójú wàá wá sọ̀spítù mi gbogbo proof bí mo ṣe yọ yín fún gbogbo bí mo ṣe gbélé ọmọ jáde all our medical report ó wà ní hospital mi so tó bá ń rú ẹ lójú tẹ̀lé mi kó wá lọ wò ń bẹ̀ ó wà ń bẹ̀. ọ̀rẹ́ o ó bẹ́tà kó yìí kọ́ ẹ sí dàn kó kọ́ ẹ ní future. Fúnṣọ́ nígbà tó kì í ṣe ọmọdé àgbà ló ń dà yìí náà you see the fact pé doctor, pàdé ẹ ó sọ fún ẹ pé ìyàwó ẹ ò ní womb pé kò lè bímọ mọ́ see that doesn't mean pé ayé dẹ̀ máa collapse it's not the end of the world of course o ṣàmọ̀ pé a, a, miracle wa okay tell me young man kí ìyàwó ẹ ní womb kó má wàá rọmọ bí you think it's not possible yes ó máa ní womb tí ó dẹ̀ ní rọmọ bí bí ó ṣe wá ní womb yẹn God can do wonders God can perform miracle I believe so adé lóyún. adẹ for sure please go back to your wife hug her and make that woman happy and live together you can never tell what wonder God can perform in your lives two of you please God will be with you. Amen. Yes. Thank you, sir. Yeah, my boy. I'm only question, sir. Okay, my boy. man. Ṣé Àjọlá sọ fún mi rárá and nǹkan tó ṣẹlẹ̀? <laughs> For sure. Iṣẹ́ ìránṣẹ́ ta fi rán mi ò gbà mí láyè pé kí n tú àṣírí ẹnìkan fẹ́nìkan. Even kó sọ fún mi mi ò ní sọ fún ẹ̀dá alààyè kankan hmm, iṣẹ́ tá fi rán mi ò gbà mí láyè èrò ẹ̀ so má tiẹ̀ jẹ́ ká mẹ́nu lọ yẹn torí bó bá bí mi di ọ̀túnla mẹ́wàá mi ò ní sọ torí iṣẹ́ tá fi rán mi ò gbà mí láyè hmm. go to your wife and embrace her hug her and make her happy so that God too can be happy. Thank you so much, sir. Yeah. Come on, she better she's awesome. Come on. Thank you. Yeah. Yeah. Mm. Now, Tony. Oh. Bùkúnmi ló bá mi sọ everything. Ah! Gbogbo nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ ló bá mi sọ. Ó ní mo ṣe decide pé mi ò ṣe wedding yẹn mọ́. Mo dẹ̀ pé pásítọ̀ bá mi ṣe straight pé mi ò ṣe mọ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ̀mí lórí fóònù wọn ní dọ̀dọ̀dọ̀ mo gbọ́dọ̀ wà rí àwọn ó ní mo fi lọ rí wọn lálẹ́ àná gbogbo tó bá mi sọ náà ni pé kí n má bínú as a matter of fact pásọ yẹn gan ṣẹ̀mí báyìí lọ́nà ọ̀run nítorí wọ́n mọ olúwa dúró nǹkan tó tó yìí wọ́n ọ̀dẹ̀ sọ fún mi ó ṣe tẹ̀ láti persuade mi ṣe bí mo lọ́ọ̀bù ẹ̀ láti sùgbà tí mo fi wá sílé kí n fẹ́ kí n fẹ́ kí n fẹ́ dẹ́ mo padà sóòtẹ́ láti ẹ̀ ti wá báyìí pé kí n tiẹ̀ lè bẹ̀ sọ one or two things mi ò rí ẹ̀ bẹ́ẹ̀ I was expecting you to come back títí di àárọ̀ yìí tí mo fi òkè gbóni mo lè wá ẹ sí mi ò mọ bí tí mo fẹ́ wá ẹ sí mi ò mi mọ bí mo ṣe fẹ́ rí ẹ mo ní láti go through gbogbo àwọn ṣáàtúwà ó ní mo fi mọ mo fi get address ilé tó fún mi ìgbà tí màá fi débẹ̀ náà wọ́n sọ fún mi pé o ti pààyàn pátá ni wọ́n ní pásítọ̀ pásítọ̀ wo wọ́n sọ bá mi ṣe tí mo yìí kúrò lọ́dọ̀ ẹ̀ wọ́n ní wọ́n ló pa so ṣé bó ṣe rí nìyí so ká ló pa pásítọ̀ bá mi ṣe ń sìn èmi ló máa padà pa níta iṣẹ́ tó ṣe nìyà bí mi mọ̀ pápáyàn ni ẹ o mi mọ̀ kó tí ń pààyàn o so fort mi ni wípé mo rí ẹ àjọ sọ̀rọ̀ lórí fóònù àjọ sọ̀rọ̀ láti jọ yìí mi ò rí ẹjú ẹ kan lọ́mọdé wá sílé mo fẹ́ decide pé kí n fẹ́ ẹ sílé so fort mi ni wípé mo fẹ́ take decision láti fẹ́ within two weeks àbí mi ò mọ̀wẹ́ tó ah. mi ò mọ̀wẹ́ tó àbí apàyàn ni ẹ́ ah no no no no. ìṣèjọ ibi ni mo jà àwọn lọ ṣé mo tún lè rí ìdáríjì bàbá yọ lọ. I'm sorry. You're sorry about what? This is not me, really, it's not me. can you just forgive me, please? Fujo, ṣé lọ́jọ́ ni pé ẹni tó bá ti gba ìwọ́n máa pàdé? Fujo, am really going to die? Fujo, help me, I don't want to die. Fusho, I love you. Fusho is, just two weeks to our wedding. Shall give her money. Fusho, I don't want to lose you. Fusho, am I going to prison? Ọ̀pọ̀ sọ́rí àtìlẹ̀ òòrùn ti àtúbọ̀tán ọ̀pọ̀ nra kò lè rìn. Once I pé kò lè sọ̀rọ̀ òkè. I've come to make a confession in this world so many many confusion that is why I listen to many many correction what goes around comes back around. That is why I don't relent. The devil you know can be an angel. That is why you have to take it. Mua, mua, mua. Mua, عشان مدعى الشبيب